آله وأصحابه أجمعين أما بعد سلام الله عليكم ورحمته وبركاته الحمد لله أفيقكم الله سبحانه وتعالى أبتي أتوقع أكوني إبكم نيرالين pàápàá jùlọ ní ọjọ́ jumá tọ́jà sí pé àkókò dáadáa kára tí a mọ̀ pé kò sí nínú àwọn ọjọ́ yòókù ọjọ́ júmọ́ ẹ̀sà lọ́jẹ́ nínú àwọn ọjọ́ àwa mùsùlùmí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọjọ́ júmọ́ ó ní àwọn nǹkan kan lọ́dọ̀ táwọn ọjọ́ yòókù ò ní pàápàá jùlọ àti ọlọ́run ọba kan wà ní ọjọ́ júmọ́ léyìí tó súnmọ́ pẹ̀lú àgbéyẹ̀wò ọ̀rọ̀ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam òun náà ní wípé ntún bẹ láàrin Maghrib sí ìṣá àti láàrin asir sí Maghrib òun náà ní àkókò àti náà wà èmi àti ẹ wá wà níbi àyè tí ti mọ́tálásí a tún wá wà níbi alukur'an alkarim a tún wá wà nínú àwẹ̀ ẹ̀rí pé gbogbo ẹ̀ kúkú rí ara wọn báyìí òye wáyé pé àwọn àkókò tá a wà yìí àkókò orin ni fún wa tára rẹ̀ tó wà níbi ọ̀rọ̀ ọlọ́run ọba àti àwọn àdúrà tá a bá ṣe nírú àwọn àkókò yìí àfẹ́kọ́ kan wọ́n balẹ̀ kò sì gbà ọlọ́run ọba àdúrà wa táǹtì náà ni wípé rọmọdọ́nù yìí táǹtì yìí ọlọ́run kọ́ máa ṣe ní òfin rọmọdọ́nù fún wa ìgbàgbọ́ wa ẹ̀sìn wa tó fún wa yìí ọlọ́run kọ́ máa gbà lọ́wọ́ wa ó túbọ̀ sàlẹ̀ fún ẹ̀sìn fún wa ó túbọ̀ sàlẹ̀ fún ìgbàgbọ́ fún wa bẹ́ẹ̀ náà nìtọ́ ayé wa náà èyí tó fún wa tẹ́lẹ̀ mọ́gbà lọ́wọ́ wa nìtọ́ ayé èyí tá a tún ran kàn tá a rò pé tó o bá fún wa ẹ̀sìn wọ́n tún rọrùn fún wa ọlọ́run ọba ọlọ́run ọba jẹ́ kó tẹ bẹ́ẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlá agbára rẹ̀ ànábì wa Yusuf alayhi salatu wa salam ó ti bọ́ sọ́wọ́ àwọn arákùnrin rẹ̀ wọ́n dẹ̀ ti sí ẹgbẹ́ bí ọ̀sẹ̀ ti sùn ṣùgbọ́n kí lọ́ọ́ ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà táwọn ti tù sínú ibi tí wọ́n fẹ́ dùn sí kí lọ́ọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà kí lọ́ọ́ ṣẹlẹ̀ táwọn ẹ̀yàn lẹ́yìn ìgbà náà tẹ́ ẹ̀ máa fún ojú méjì nìyí ẹni tá a fẹ́ bá tiẹ̀ jẹ́ àtẹnudọ́ fẹ́ bá tiẹ̀ nìyàn jẹ́ ibi kan lọ́rọ́ kálukú wọn kángun sí lẹ́yìn wàhálà tí wọ́n bá fà mo lọ́rọ̀ alẹ́ mi Yusuf kángun sí lẹ́yìn ìgbà tí wọ́n ti sípò tó yìí àti pé ń bú lọ́rọ̀ àwọn èèyàn wọ̀nyí lọ parí láwọn tó jù sínú kòtò Al-Qur'an Karim ọwọ́ abẹ́ bí abala ẹlẹ́ẹ̀kẹrin wá fún wa nínú abala ìtàn yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Yusuf nínú tá a yọ sí i. ayé ìfẹ́lá tó ṣẹlẹ̀ nítọ́sẹ̀lẹ̀ sí. àwọn òdì a ti ṣàlàyé fún afi abala àkọ́kọ́ lọ́rọ́ onáà yóò sùn abala ẹlẹ́ẹ̀kejì ní bàbá anabi abala ní bàbá ibi tá a jù sí ìtàn jù sí torí pé kọ̀ǹdíṣà kan tí ó lò fúngbà díẹ̀ á padà síbẹ̀ mọ́ lẹ́yìn ọ̀dà tó mẹ́ ṣùgbọ́n àwọn àyíká máa sọ̀rọ̀ rẹ̀ jù náà ní ọmọ bàbá àti kíni àti àwọn arákùnrin rẹ̀ ìmí ó tó kún wájú tó tó máa rí padà tó náà tó ń bá tó wà tó tó dáadáa nípa báyìí wọ́n ti wá ju aláde Yusuf sínú kòtò wọ́n wá expect ní tí wọ́n expect àwọn tó jù bẹ́ẹ̀ òfìyà fún ìgbà tí wọ́n ti sínú tó bá jẹ́ sí pé wọ́n dúró tì í wọn ò ní láǹfààní àti lọ fún bàbá wọn lábọ̀ sọ àmọ̀ pé lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ àná àbí ọ̀sẹ̀ tó lọ ó ti gbọ́ pé wàjá ó àbá hùn wọ́n lè wá bá bàbá wọn. wàjá ó àbá hùn àyíká àyè ìyàtọ̀. ó lè yé wa yé pé bí wọ́n ti ṣe ni wọ́n ti darí wálé torí pé tí wọn bá wálé lóòjọ́ bàbá yóò máa wá wọn káàkiri pé ń bolẹ̀ wà àtẹ́ wálé ó fi yé wáyé pé bí wọ́n ti ṣiṣẹ́ yẹn gan wọ́n padà ìyẹn ló fi jẹ́ títí àwọn ẹ̀ńtọ́mọ gbọ́n wá yìí yóò jẹ́ kọ́ máa yìí pé èyí a wíwù táwọn ọdún mímọ̀ wíwù òun náà àwọn kan sọ pé àwọn ọba kan rẹ̀ wá jókòó tì wọ́n wù lọ́ọ̀kan wọ́n wà nítòsí wọ́n wù lọ́ọ̀kan yìí pé àwọ̀ ẹ̀ńtọ́ ya ibi kòtò yìí ibi kànga yìí tí ó mú ọmọ jáde ẹ̀dá àkókò yìí yóò sì gbìyànjú náà kànga tó jìn táyà ìgbìmọ̀ bí òtún tí ó naa tere náà tẹ́ẹ̀lẹ̀ tún jù ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnìkan kan sọ̀kalẹ̀ nínú yín pé ẹ̀ ń jù síbẹ̀ wá gbé bẹ̀ wá sájáde ẹ jù látòkè síbẹ̀ òbí wa yìí wọn àdúró ní sọ̀rọ̀ ayé ti tí wọ́n jù bí wọ́n ti jù wọ́n para lọ́lé torí bá rí bẹ́ẹ̀ ni bóun ẹsẹ̀ fún bàbá nígbà tí wọ́n délé náà wọ́n wá lọ fún gbogbo ẹni tó ń bẹ nínú ìbànújẹ́ lákòókò tá a wà ní ọlọ́nkọ́ yọ kálukú wa ní ìbànújẹ́ wa ìwọ lọba tó yọ ànágbà Yusuf àrí ìṣẹ̀lẹ̀ àtọwọ ìṣẹ̀lẹ̀ àrùn wọn pa ọwọ́ pọ̀ wọn pèsè pọ̀ wọn pa gbogbo agbára pọ̀ gbogbo làákàyè ní àpapọ̀ láti fi yanjú ẹ Ọlọ́run sì ní ẹni rí yanjú ẹ̀yin lẹ́yìn bẹ́ẹ̀ bá gbọ́ wọn ò rí yanjú Ọlọ́run gbogbo wa náà tọ́ta kan wò wá lẹ́yìn ní àbí níwájú lọ́tún ní àbí lóṣù tàbó tiẹ̀ wá gbogbo àyè wọn ti ń wà tó gbogbo tó gbégbà ọlọ́run ọba lọ́ba tó là nígbà yusuf kọlẹ̀ kọ̀ọ̀kan wa náà. náà wọ́n wá sí jù wọ́n padà wọ́n padà sílé wọ́n ń retí ní ọ̀sẹ̀lẹ̀ sí ànábì wa yusuf wọ́n lẹ̀ ti gbèrú ẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ àtẹlẹ̀ náà kí wàá lọ́sẹ̀lẹ̀. wàjà àtàyà lọ́kùnrin bàbá àrùn wà. torí pa aṣọ lẹ́ẹ̀kan bóyá nínú ọ̀rọ̀ tó pé kì í sọkọ̀ ìdíkà nípìnlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ní sàyára àwọn onírìn àjò kẹ̀kẹ́ wọn lè dúró ẹni pé tó bá rí bí lónìí tó dọ̀la ìdí nìyẹn táwọn alárúbáwá fi wò pé ó kọ olókìtì àwọn mọ́tò wa yìí ká ní ẹ bá pè ní sàyàrà ẹni tẹ́tẹ̀ rẹ̀ dúró àti ọkọ̀ rẹ tí ò lè rìn dáadáa ní kéde sàyàrà bí ìdẹ́gbẹ́ wọn bá ó tì í tàbí ọba náà gbogbo mọ́tò òfin ni gbogbo plọ̀g bẹ́ẹ̀ ló ti bàjẹ́ yóò fi tutututututututu irú eléyìí ni àlè pè ní sàyàrà orí ojú lọ́wọ́ láti jẹ́ ìkórè kan àwọn gbogbo ẹni tí sàyàrá rẹ̀ tó ti kú ní sàyàrá ọlọ́run bá sọ sàyàrá fún wọn. Ah, nípa báyìí. kẹ́lẹ̀ kan wá fẹ́ fi lárúbáwá túmọ̀ ara Kùránì níbà yóò sì wí lóbi jẹ́ jùlọ gbọ́dọ̀ padà sí kílà àwọn sàhábà kílà àwọn kílà nẹ́bì sallallahu alaihi wasallam kílà àwọn sàhábà kílà àwọn onímọ̀ tẹ́ntẹ̀lá àwọn sàhábà tẹ́ntẹ̀ túmọ̀ àlọ́ Kùránì tí àwọn agbẹ́kọ̀ọ́ eh, dictionary ló fún ọbẹ̀ túmọ̀ Kùránì wàjá títà yá ọkọ̀ dé ṣé ọba n'oge ló fi jẹ́ sí pé agbọ́dọ̀ sọ̀rọ̀ ẹlòmíì ìgbà abẹ́ pọ̀ mo ti gbára bí ma ọ ọmọ kankan ọkàn gbèdé làtẹ́nu ó láti wá níbi tí àti ọ lórí kìtáàbù àti súnà bẹ́ẹ̀ bá gbédé ọ̀tọ̀ ọkàn gbèdé ni mọ́tò máa ti Kùránì ewu tó o máa ń wọlé lára bí rẹ̀ àwọn bá dọ́rọ̀ ẹ̀sìn ilé orí dáàsì ìwà àbá ṣùgbọ́n kàgbá mìkì lásán ó lè máa sọ pé wà àánà lẹ́dí kúntù mùtànẹ́bínàtù yóò máa fa àwọn kí ó gbóló nǹkan ẹ̀kọ́ máa wà àlùmùtọ́mùtọ́mù àlùmùárẹ̀árẹ̀ àlùmùkánkàrù kí la fẹ́ fi lè ṣe wọ́n sì ní otú máa wọ́n ní otú máa ìnà mẹ́lẹ̀ àmàlù rẹ̀ ọmọ tó mẹ́ sáà fáwọn àwọn ní ibi sẹ́mínà àdáwòrán àwọn kan ní ó ti pẹ́ díẹ̀ yóò tó bí seventeen years wọ́n wá ní ìnira pẹ̀lú ẹni wá sọ̀rọ̀ wọ́n lónìí ó ti kẹ́límà àgbá ní ó ti dàgbà dáadáa ó rà àgbà tó popular nínú Ìlọrin lọ́ba bọ́ọ̀tà ọ̀wọ̀tọ́ ńlá lọ́ba ló fi bàrẹ̀ gbogbo tó wí láti pèlè alárọ́wá kàn rẹ̀rìn inú ẹ̀ wá nínú pé yẹ òun fún wa ní kọ̀ọ̀ka kọ̀ọ̀ka fúláì nígbà parí kìíní tán ẹni tó lọ fún lókà àrọ̀bíyà ní tó lọ fún Arabic language nínú àwọn alárọ́wá tá a jọ ti kiri ó ní ẹ̀ẹ́dọ́ fún àbá ìfẹ̀dá ọ̀tọ̀ni kẹfẹ́ báyìí ẹ̀ẹ́dọ́ fún kiri ike èdè tó ti kú níbi ń sọ̀rọ̀ àwọn èdè tó ti kú dájú ọ̀wà táyà táyà ọ̀gọ́má yìí ti di àlùkòrò hàn àwọn afọkàbíláì tó sì ní àlùkòrò hàn táyà ti gbàgbé níbi ń sọ̀rọ̀ ẹ sọ fún kíkọ́ sọ́ra o kọ́mọ máa torí lè ṣe táwọn lòdì lórí fẹ́ gbà lójó jímọ̀ o ẹ̀ tó èdè kọ́lá bẹ́ẹ̀ tiẹ̀ a ní èdè náà lóòótọ́ ṣùgbọ́n kì í sùn ní gbogbo nǹkan ayé ìdí kámpa nǹkan ọ ọwọ́ àtọ́kọ́ wàjá àtàyàrá. wàjá ya àwọn onírìn àjò kan wá dé wọ́n sì máa ń sọ pé sàyáàrò ìpìlẹ̀ ẹni sàyáàrò ń ń rìn dáadáa wọ́n wá fi tá àyẹn síwájú ẹ̀ káwọn kí wọ́n gbà wà wọn wọ́n tá nípa hàrà ṣùgbọ́n tá dábàá bẹ́ẹ̀ ó ní ha yẹn náà fi síwájú ẹ̀ dúró ní gbèsè ìyáàrọ̀ tó ó gbèsè ìyáàrọ̀ ha ha ṣùgbọ́n tábà ń kọ́mọ ń tú láti pilẹ̀ á ń pè ní táàbù lùmọ̀gbúrọ̀ á pè ní táàbù àlùmọ̀gbúrọ̀ mọ̀ nínú kíkà nǹkan ha ha nígbà tí sọ pé rògbà tó ọ̀gá rògbà dáadáa tó ní tó

ìyẹn ń pè ní sàyíyá káàyàn ó yá pé ó lè rìn kọjá là síbi tó ní àwọn ọlọ́tún lè débẹ̀ wọ́n wá láwọn tó wáyé ẹsẹ̀ wọn ìdúró wọ́n wá dé wọ́n di kéèyàn sì dé wá lóyún ní ó fi wáyé sí àníyàn ti ṣáájú kó tó ṣe kí ni kó tó ṣe ta ló wá darí wọn wá bẹ̀ àlọ́ wọ́n níbi tí kankan gan wà kí é tètè yẹn máa ń gbà kọjá àfúnilẹ̀ ẹ̀jọ̀ tí ó sì nà onírìn àjò tó tìǹà ní máa kọjá lọ́nà ẹni tí wọ́n ju àlàyé lóṣù àlejò rà wọ́n láwọn onírìn àjò yẹn náà ti sọnù lọ wọ́n ń bọ̀ láti yámánì wọ́n ń bọ̀ láti yámánì àwọn báyìí sọ nínú genesis wọ́n sọ wípé àwọn àwọn ọmọdọ́gba ismaila làwọn ti ń bọ̀ nti báyìí tó wù jẹ àlàkùlẹ̀ ha ju gbogbo ẹ̀ lọ asámàbọ̀ nínú àjò yẹn wọn.

ọbẹ̀ tó ní tààrà ọ̀yà mi alábọ̀kọ́ ni ti ti bàbá sọ. ìlú ni àìsàlàyé mi wà àkọ́kù àyíyá tó là wọlé tẹ̀ wà àmùtún àìmọ̀lọ́ bàbá ń sọ níjọ́ alábọ̀kọ́ yìí pé ẹ̀yàn ọmọ mi tẹ́ fẹ́ máa mú Yusuf lọ kò tẹ́lẹ̀ lọ́rùn. mo tún gbèrò nǹkan kan o mo jẹ sí pé ìkòkò ó lè kí ni yọ jẹ kí lọ wá ṣẹlẹ̀ ọlọyà. ọlọyà abẹ́rẹ́ iná dàbẹ́ náà tàbí kò wá táwọn náà yóò tó bá ìyàwó àbí yusuf sì bẹ̀rẹ̀ wà kí lọ́wọ́ bàbá ti kọ́kọ́ rò ó jọ́kìlá rẹ̀ mò ń wá tí kòkò ní jọ́mọ̀ rẹ̀. ó sì tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà irú ẹ̀ náà lè lé nígbà táwọn ọmọ ìyá Yusuf àwọn arákùnrin Yusuf tí wọ́n plan pé kí la bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ẹ̀ wọ́n sọ yí pé. láàárọ̀ ìmọ̀lúmọ̀ wà á lókòrò ìwà ya bàtì wọ́n ní ẹ má pa ẹ̀jù sínú kòtò tó jìn wọ́n sì jù síbẹ̀ kí wàá ní ọ̀sẹ̀ rẹ̀ bá jù bẹ̀ tán. ìyàlá kíkọ́ ọ̀rọ̀ àìkú ṣàyíyá. báńkì bẹ́ẹ̀ dáadáa ìyá ló ń ta àpẹẹrẹ ẹlẹ́gbẹ́ bẹ yálita kìtù tọ́wá yálita kìtù ẹni tó ń tọ́ yálita kìtù ayé gbọ́mìnì yálita kìtù ayá ẹmu kẹ́kẹ́ tó wọ́ọ̀dì ẹ̀ wẹ́ẹ̀dì ẹ̀ yálita pẹ́pọ̀ tẹ́rìwọlé sílẹ̀ wíwí káàdì ayá ayá ọ̀yà àfà ọgbà méjì ìsàlẹ̀ ìparí òun náà gbà mí yálé tàpé tó ó dìbò tó lè wí mẹ́wàá rẹ̀ tó bá wí one hundred times tó wáyé gba one hundred times ó mú mi nìyí bí kéwú lé kéwú lé o yàtọ̀ lọ́rọ̀ fún wa ó lé ẹgbẹ́ gbogbo ọmọ tó ẹ̀dọ́nà ń bá fún ní ma kí ó mà ìmọ̀ kankan ò láyé òye kọ̀ọ̀kan. ya tó pè ya ní ya ya ya àwọn ya ya ya ya ya yóò sọ ya ya ká yóò sọ ya ya ká ẹ̀rọ ya ya ya ti pa ya ti pa tó mọ̀ ya ọ̀yà ké. ya wọ́n wá ń sọ pé wọ́n ń sọ fún ara wọn yí pé ẹni ya ya ya láàrin àwọn ọlọ́pàá kan rẹ̀ pé ya ya ti ya ya ya náà. àwọn rírìn wọn ò jìgbé tẹlifíà dábàá ni ọwọ́ àti àjọ rẹ̀ ìyá àwọn rẹ̀. Ẹ̀yà ọ̀run bá àlùwá ìjà ọ̀run àwọn wá dé, wọ́n dé, wọ́n dé, wọ́n kọjá lọ, wọ́n yà. Wọ́n wọ́n tẹ̀ǹ fàábùsà ló wà rẹ̀ wọ́n tẹ̀ǹ dẹni tí wọ́n fi sí di tọ́mù omi fàyè tó mu omi omi fà tọ́mù à ń pa omi bíbà tá a yan kọmísánná fún kẹsàn wọ́tá rìlọ́ọ̀sì tàbí kẹsàn ẹni tó mọ̀ nípa omi nínú wọn àrùsà ní àdúgbò ní wọ́n á rí ìjà wọn ajẹ́sí pé kì í sàkọ́kọ́ fà rẹ̀ ìdí ń fa àbọ̀tún mẹ́ta.

àwọn èèyàn tí mo mẹ́pọ̀ jura wọn lọ ó rí pé lè mo mẹ́pọ̀ lóòótọ́ ọkọ̀ tẹ̀wájú ọmọ bí ah, ọ̀gá ni níbi kápá àtòwé ẹni tí ò lé egun ẹni ọmọ fa ẹ̀ gbà tẹ́wọ́ bẹ́ẹ̀ yẹn wà lórí ní àjò àwọn àlónà àti ní tẹ́wọ́ bẹ́ẹ̀ yẹn tí ọmọ fa bàbá tó tó gbé lákọ̀ọ́kọ́ yẹn ẹ dìde ká yóò rí ẹ̀yin náà rí àwọn lọ ìwọ bó wa àfa tó tó gbé lẹ́yìn rí <laughs> àwa ilé àwa lọ ilé àjà wa ní bàbá ẹ̀yin lè máa bá lọ kúrò lẹ́sìn pa yín nìyí àmọ́ wo tó ṣe déédéé kálọ̀ tó ta bàbá bẹ̀rẹ̀ wọ́n ti ní ẹni tó mú mi fà láàrin ó ní ẹ̀yà fàáfà ló wà ìyá ọ̀hún. fàáfà ló wà ìyá ọ̀hún. wọ́n wá rán ẹni tó mú mi fà láàrin wọn tó máa mọ̀ sẹ́kùn ní má bá fún wọn wọ́n rán ẹja kí ó láàrin kó tó lọ. ó ní wàjá ẹ̀ṣẹ̀ ìyá rọ̀. O ó rí pé jẹ́ àbù lọ sọ̀rọ̀ rẹ̀ àbí tí bàbá tó fi sá wọn kò ní pé sàyára náà ní fáìn fáìn rà sàyára dẹ̀ ní kéé gómìnir àbí obìnrin tí sàyára lè dọ́kọ̀ rẹ̀ wọ̀ sàyára onírìn àjò làǹtọ̀ wọ̀ láyé bí ìgbà tí ìsìlámù gan ò tí ì wọlé wọn yé bí ìyá gómìnir tùmọ̀ lọ́dọ̀ dání pàṣán gidi la tó dòbẹ̀ lọ́wọ́ lọ́wọ́ náà nọ́ọ̀tì ní ìsìn kékeré ọkùnrin lọ́wọ́ bàbá rẹ̀ lẹ̀ obìnrin lọ́wọ́ bà tí wọ́n bí wọn lórí àwọn mọ́tò mọ́tò sí yẹn wọ́n sin wọn bí bàtà di ẹrù àwọn ni wọ́n wà lókè àbàlọ́dà iná ìlà wà iná ìlẹ̀ ọ̀ tí islam tó ti àwọn ilé ìmọ̀ yìí obìnrin nígbà islam tó wá dé tó wá kàrà àwọn obìnrin dáadáa ìmọ̀láyé ìdáhùn wà èyí dé ìdáhùn lónìí obìnrin ní ìyàwó ọba jọjá àgbọ̀nà nítì kó tó rọ́kùnrin kan tó lóbìnrin méjìlá ọjà orísun abárí ọba ń bẹ̀ náà rẹ́gẹ́dẹ́ ìwó tó ní ayébájọ́ àti ibi ọba wọn ń bẹ̀ sí létí pé àwọn ẹni ọmọ ẹ̀yàn gàrí ọkùnrin lẹ́yìn ọmọ ẹ̀yàn gàrí jẹ̀mọ́ wa ọ̀la iṣẹ́ tó le nù iná iná à iná àtòórùn wọn náà ti mọ̀ kóbìnrin wí ọkùnrin àwọn tó obìnrin ti gbà máa fi pọ̀ ń borí kò sí tí wọ́n fẹ́ ti rárá ilé ìfẹ́ àbí wọ́n ti bábà àbẹ́ ọ̀rẹ́ olóbìnrin ti bábà ẹ̀ tóbìnrin gẹ̀rí wọ́n máa kóló ẹ̀ ti bábà ń tiẹ̀ ní ọ̀wọ̀ ọkùnrin ní bá gẹ̀rí ju òun sì náà olóbìnrin ti bá ti bábà bí ọ̀fẹ́ sí ó ti dẹ́ tó ti ó ti bábà tó gbogbo àwọn asẹ́wọ̀n àwọn yìí kì í ti tẹ́ obìnrin lílé ìsìlámù nìyí níwọ̀n tó rìnrìn àjò nínú àwọn tó rìnrìn àjò lọ́kùnrin gbogbo wọn wọ́n wáyé ní wọ̀já ẹsẹ̀ yà já ní ìbẹ́ẹ̀bù yẹn wọ́n ti àmì abo sí dára torí bóyá bá kọ́ ni wọ́n fi wọ̀já à ní wọ̀já ẹ̀ kí lọ́ba torí ìtẹ̀yẹ́rọ̀ àwòye sí lábúrò yẹn gbólò yẹn àwòye sí ìlú rẹ̀ ó lè fi já Hamza tani já Hamza Hamza ó ẹ̀rọ ọgbà àwọn ní kílódé hamza tó ní hamza káàrí àmì kí àmì abóyè ó sì lè pé já àzá inábù ọgbà ó sì kílì gbà kílà ní abúlé ara zainabu gbólóhùn lèmi ló ń tèmi bù lọ́wọ́ àmẹ́kù zainabu àti zainabu náà ìyẹn nìyí wàá wò wáyé ọwọ́ ẹni fàárùsà ló ń wá wọn èyí tó fi àrùfà àrùfà tí ò fi fà àrùfà lẹ́nu fà àrùfà lẹ́nu àrùfà àrùfà lẹ́nu ọwọ́ àlù ọkùnrin fún níbi fà àrùfà ẹni tó tún lélẹ̀ ọmọ yìí ọkùnrin ló lò fi fà àrùfà lẹ́nu ó sì lóbìnrin ní jáì ẹni tó sì ṣe pè ní subject tó wà ń bẹ̀ abo ni ọ̀ nínú kíkọ sílẹ̀ ṣùgbọ́n akọni nínú ìgbìmọ̀ méjèèjì wọn máa ń wà ló fi wá pé bọ́ bá yóò gbólóhùn báyìí bọ́ bá wọ̀ ọgbẹ́ já sí bọ́ bá sì wọ́ ọgbẹ́ já gbogbo ẹ̀ lórí lọ́rọ̀. wàjà àtàyà lọ́kùnrin bàbá ọ̀sà yóò wá ìyá wọ́n á ẹni tó mú mi pọn láàrin wọn pé lọ́ọ́ pọn mi wá fún wa. bá a jẹ́ láàárín wọn. ìyẹn ni wàá yí bẹ́ẹ̀ bá ti ẹ̀mí tó ń gbàgbé ìtúráàmù tẹ́ bá tọ́wọ́ pẹ̀lú tá a bá ń tọ́wọ́ àáyẹ nǹkan tá a bá fẹ́ lò àáyẹ òun ló fi sọ pé fa adéla dálúwà dálúwà dúró kí ètò máa dálú dòrò ìfani kílẹ̀ tó ń pè àwọn ní dòrò ìfani náà ní dálú wọ́n ní ẹni tí wọ́n rán lọ yìí ó dúró ẹ̀ nínú kànga. adila kéwọn náà sọnù adila ojú sítọ ọbẹ nípa tóbi bá tó wà mẹ́ta ó pè dada ọbẹ adila ìtuhu filibi mọ fẹ fọ nínú tóbi bá tó wà mẹ fà jáde adila dòrò sínú mímú dòrò lọ́wọ́ tí onírìn àjò mú dòrò lọ́wọ́ ẹ̀kọ́ wà ń fún wa ẹ̀kọ́ gidi ó mú lówó lọ́wọ́ lọ́rẹ̀ ọ̀wọ́ wa ń tíráfù dúró sí ní ń tá ordinary ìfami kò ní níbi ó ti níbi ó ti dá iye iye àjò wọn ó ti àwọn eléyìí wọ́n tún mú dòdò dálé lórí ìrìn àjò wọ́n náà lọ́pọ̀ nírìn àjò kì í fẹ́ gbẹ̀rù púpọ̀ ní nǹkan tó wà very important ní òmù lọ́wọ́ ọ̀gbìnkà ustaz wa ń lọ lọ́nà bàdàn táyà àwọn afọ́ lọ́nà o sì gbé ẹ̀sán lọ́wọ́ ọwọ́ ara rẹ̀ ọwọ́ pé yà á láwọ̀ yà á láwọ̀ yà á láwọ̀ tó kù lé ntí ìbàjẹ́ pọ̀ lójú ọ̀nà ọlọ́ọ̀ni kàn wa ọlọ́ọ̀ni ọmọ yẹn àti tí ò gùn tàbí kọta pamọ́ àwọn òkúta àwọn ọmọ yìí kan dáyà ọwọ́ àwọn ìrìn àjò òògùn yẹn sọ́dà àwọ̀ pé bẹ́ẹ̀ náà ni ẹlòmíyàn kò ní ó sì wọn ó wọn sọ̀rọ̀ yẹ ni àwọn onírìn àjò yìí máa kú nǹkan rìn àjò ẹ̀ pé tí àwọn ẹ̀ka ọ̀rọ̀ tàbí gbogbo ẹ̀ o ọ̀yẹ̀ ìwọ́dọ̀ ọba ẹ̀dàkùn tí kìíní ìhò lọ́wà òkè tí ó bó kìíní ìlú kò tó lọ ìyẹn ń lọ rìn àjò ó tún dúró dání ọgbọ́kàn kan dáríwò àbújá ń wí ó fi yíwa gbogbo nínú àjò kọ̀ọ̀kan lónìí lónìí ni pé nígbà tó wulẹ̀ alákọ̀ọ́kọ́ wọlé fa arúgbà ló wá rí gà wọn. fa arúgbà ló wá rí gà wọn. ó ní àárán wọn rán ẹni tí máa bá mi fún wọn wọn fi lọ bá mi wá mọ wá débẹ̀ fàhádé láàdáre wá. èyí ti tí ọ̀sán pé fàhádé láàdáre wá mu tí ọ̀sán pé ó ti dúró wọn tó dùn. ó fi yíwa pé òun ló ní dòrò fani. nǹkan bá ti mú tóun fi ní ìbámi tiẹ̀ gbogbo kálukú wọn náà tó súnmọ́ ní kálukú wọn ló ní kí ni tiẹ̀. ìbámi gbà ní àwọn àyàtọ̀ sípàmì ti wáyé dání tí wọ́n yé ti kéékèèké yìí gbà ọlọ́run dá wọn lágbára ní wọn ẹ̀rí ìbámitọ́ bá bá tọ́jà ní ìsìn ìbámitọ́ bá tóbi pọ̀ kò rẹ́ nira tọ́lá yẹn máa mú wò láwọ̀ mọ̀jú ni pé ìdáná dání lápá ń bọ̀ ọlọ́run òfin ọlágbára dé tiwọn àwọn lágbára ẹ̀dá tọ́lá ń dá wọn ẹ̀dá tó strong ni wọn wọn lókun wọn láyà wọn náà mọ ìtàn ànábìwá Musa èdè wọn yẹn tẹ̀ ń gbé ń gbé ń òní ìdí à ń gbé tó bá ti báyìí ó ti sún kúrò ní ẹ̀ nípa agbára rẹ̀ ọlọ́run fún alágbára àwọn èèyàn wa wáyé wọ́n wá ju ìbámẹ́ ó sì sínú kànga bó ṣe jù bẹ́ẹ̀ báyìí ẹrú tí ọlọ́run ọba tó wà nínú kànga títà náà ló wá Yusuf àyíṣọ́lá ọlọ́run ti darí wọn wá nù bọ́lọ́run ọba darí wọn wá sí ẹ̀rọ bí ọ̀sẹ̀ ẹ̀ ń tí lè jáde láti bàtẹ́ ẹ̀ ti jù bẹ́ẹ̀ ó yẹ àgbẹ̀ kò lè jáde tó bá ṣe é jáde ní yọ ọmọ òkè mi ṣùgbọ́n kò ṣe é jáde ọwọ́ àmẹ́ wọ́n ju dòrò síbẹ̀ ó di dòrò ní ha wọ́n náà máa kẹ́kọ̀ọ́ mẹ́ o ò rí tẹ́lá ti jẹ́ òṣìṣẹ́dàdúrà ọlọ́jà ẹ̀ṣẹ́ ọlọ́jà ẹ̀ṣẹ́ wọ́n wá lẹ lójú sí ní dára ní bọ́ọ̀lù ànọ́ńtìmẹ́ntì pé àfẹ́gbọ́ òṣìṣẹ́ títẹ́ lábẹ́ẹ́rẹ́ ọ̀ àtàrí owó lẹ́yìn ọkọ̀ débẹ̀ ànájọ́ ọlọ́run lélẹ́yìí kò pé dòrò kí ní ìdòrò sí ọlọ́run ọba àti ọba mi kò sí báwọn kí ló dé ah, nǹkan kan ọmọ ṣe wọ́n máa ń nẹ́tàbà àdìsí àwọn àwọn àdìsí àwọn nẹ́tàbà ọlọ́ọ̀tà àwọn ọmọ níbi ọjà oṣù tó wò kalẹ̀ sáńdì lọ́gbẹ́dẹ́ rédíò àbí bọ́bá kí wọn sá géètì ilé wà ń wẹ géètì wà ní ma ti dúró tètè sálámà báyìí sálámà tó bọ́dà ah bọ́dà sọmọ bí ọkùnrin bọ́dà naim sálámà aleykum ẹ ẹ mami iṣẹ́ kí ni mo ti níta ni mo bá ti bàtà rẹ òun lọ sí háì máa hà ẹni ẹ máa bẹ máa bọ mo fẹ́ẹ́ nítorí dára mi kó o ṣe bẹ́ẹ̀ ń géètì ilé àwọn tí máa gba bí jáde orí ẹ lọ́sẹ̀ jimá lò nínú jimá ẹjọ́ mẹ́jọ géètì bẹ̀ ní dùn tí yọ ẹ̀ dógún àwọn ènìyàn tí yọ ọjọ́ mọ́kànlélógún àwọn dúró jẹ́ ń sọ ọ ó wọlé lóṣù mẹ́ta láàrin ìbáraẹni bí ìsẹ̀lẹ̀ kó ti pọ́n nọ́mbà àbíkọ́ àbíkọ́ nígbà máa fi lé lọ́wọ́ ó wọlé lóṣù mẹ́ta láàrin ìbáraẹni bí ìsẹ̀lẹ̀ ìbáraẹni máa ti sábà lò sábà tẹnu ẹni ká bá nìkan èyí gan tí mo jẹ́ rẹ̀ ara àwọn orí tó wà bẹ̀rẹ̀ bí a mọ̀ra wa a mẹ́ dára rẹ̀ yá a mẹ́ tó kù ma káàtó fún a sì mọ iṣẹ́ ti kàlọ́ fún un náà tó nípa báyìí wọ́n ju kàn wọ́n ju doro sínú kàga bá ti rí báyìí wọ́n ti rí kékeré ọba ti rọ̀ ọba ti rọ̀ kan bó ti di báyìí ló ti ń fà ń fà omi ló pè nígbà tí ń fà bọ̀ odidi ọmọ ọdún bíi méjì láti mọ̀ ìwọ o lè fọ ọmọ ọdún mẹ́ta jáde o lè gbé ọlọ́mọ ìjọ ẹlọgbọ́n àwọn ọjọ́ máa ń fàyàn jáde kó ní omi tuntun bá ń fà ó lè fà ní ti máa jáde nínú kànga ó fi yí ayé pé ọlọ́run fún wa lágbára wọ́n ní agbára yẹn kọ́ ọmọ kọ́ ọmọ ní tí fífà ó ti bómi ah anábìyí Yusuf ayé sọ̀rọ̀ àti sọ̀rọ̀ rí akúnyà ọlọ́run fún ní ẹ̀kọ́ tiẹ̀ tí ò tẹ̀lé sí wọn náà mọ̀ pé tí dòrò bá dẹ́ bá ti dòrò pa àyàn yọ pa àyàn nànànànànànànà gbogbo sara ẹ̀ lọ́fà tí bá bà bọ̀ ẹrù òdì bàbá ọkùnrin má lè ọmọ já ọlọ́wọ́ ọlọ́wọ́ bá wọn náà bá ti rí sábàbí kan tó pé ọlọ́run lè lò wọn tó ti jẹ́ halal tó lè jẹ́ kọ́ sọ́ọ̀ problem tó jẹ́ halal déédéé mú máa wòye pé

tọ́lọ́ bá ti fẹ́ kí nǹkan ọ̀sẹ̀lẹ̀ gbogbo ní ọjọ́ ọ̀sẹ̀lẹ̀ ni ó pèsè kalẹ̀ mọ́ ẹtí ń fa yìí ní tó súnmọ́ ni pé kò ní fi lè fún nǹkan torí pé ẹtí ń fa yìí afẹ́kọ́ jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níta bá ti fẹ́kọ́ jáde ìwọ tó ń fa òní mà níta bá fẹ́ ọ̀sẹ̀lẹ̀ ìwọ tó ti ní ìṣẹ̀lẹ̀ òní mà nígbà tá ń sọ̀rọ̀ ìṣírí ibi nǹkan tó tó fẹ́ dàbò wọn jáde lọ ìbéèrè àbí orú wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n wá ní a pòfẹ́sà táìpù jaga ọgbọ́n púpọ̀ fún nígbọ̀gbọ́n ẹni tó bínú tó àtàìpù jàgà èmi ọ̀gbọ́n ṣùgbọ́n gba ẹjọ́ ló ń bẹ́ ṣẹlẹ̀ táwọn àwòrán tọ́fẹ́ rúgbó wàhálà ọlọ́run lò ó ń kọ́. wọ́n bá yẹ lọ́ba ilé mi mo ní lọ́ba ilé mi mo ti sùúrù lọ́ba ilé mi mo ti sùúrù ẹ sọ fún kó o ti sùúrù ọkọ àmọ́ kó o ti bínú àdáyé lè ti yàn jẹjẹ èsè ìyàn tó gba ìgbàkúgbà bá láyé àtọ àwọn tó mọ ẹnìkan wà tó súnmọ́ tó wá fún láwánì ọjẹ kan náà tó kẹ́kọ̀ọ́ ní yunifásitì wa àwọn afáàdé níbi kan òun ló bá lẹgbẹtọ látàkì kékeré ìjọ ni wọn ń ṣèkìlẹ fún òun ní àdáyé òdìgbà yàrá. Morocco ló ti kẹ́kọ̀ọ́ ló ti jẹ́ àbátọ̀ nàìjíríà Morocco ni àwọn àǹfààní níbi kan ní kọ́ńfẹ́ǹsì kan tá a lọ káyìn àjọ wà ní yàrá ẹgbẹ́ náà àwọn àǹfààní níbi bí ẹni pé ènìyàn ní ọmọ òkèlè mi ò jẹ nígbà tó ń dáhùn ṣùgbọ́n asájọ tó kù ní rẹ́sítọ́ràǹtì náà jẹun bàbá ní òun I'm from Nigeria mo ní mi náà wọ́n ó sùn from Nigeria ah, kí ló kọ́ olóòtú lábẹ́jọ́ lábẹ́jọ́ ah. mo ní mi ò ó ní sí mo máa dájú ìjọba ìlójú ẹ máa sọ fún yín pé ẹ ti bínú ni ẹ ti máa bínú dára ṣùgbọ́n ọlọ́run ti tán láti láti ní tẹ́ rẹ̀ òun kọ́ ṣùgbọ́n wọn lọ́wọ́ ọ̀fẹ́ kí nǹkan dàrú tí ọ̀fẹ́ wàhálà bá wà mẹ̀kúnnù dáhà mọ́ nǹkan kàwé ìdìbò àtẹ̀tẹ̀ jẹ́ wàhálà àbò àti wàfà ìbò láwọn tó sùpà kankan fẹ́ ṣùgbọ́n àlàáfíà ní òòlù lásìkè làwọn á já kọ́ndíṣàn yìí ọlọ́run lọ tẹ̀ fún bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣé ọlọ́run ọba tó bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe yọ tẹ̀ ọ̀ làgbára lórí ẹ̀ tó lè kọ́ńtò ẹ̀ lọ bàbá kan bẹ wọ́n ń pè ní ó ti jẹ gọ́ọ̀nà ọ̀yọ́ tòkè ó ti kú mbẹ lẹ́tọ́rà ní ìlú àìsàn lẹ́tẹ̀lẹ́ lóko ẹ̀ olùlọ́yọ̀ àwọn olùlọ́yọ̀ bàbá kan bẹ tó jọ̀rẹ̀ rẹ̀ ọmọ rẹ̀ wá aláìsí iná aláìsí ní tòkè ọmọ wọn kan fún àkọ́bí wọn mo wá lọ fún wọn níbàdàn. nígbà débẹ̀ mo bá bá olùlọ́yọ̀ mbẹ èmi ọmọ kò ní ọmọ tó tẹ̀lé mi ò sí tàwọn fi sọ̀tà kọ́ra ní wà náà tẹ̀lé mi. abájẹ́bẹ̀ lababa àtàwọn èèyàn láláwà mẹ́ ṣùgbọ́n olùlọ́yọ̀ iná ọ̀la rẹ ni wọ́n wọ́n ti ń sọ̀rọ̀ ah, ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run fún bàbá yẹn bàbá yẹn bá ní mo ti gbàgbọ́ lọ́wọ́ àwọn olùlọ́yọ̀ ní kòrán ti tẹ gbé lọ́wọ́ ọmọ wò wọ́n á ti jọmọ lórí lọ́rọ̀ sí wa gbé sẹ́ẹ̀mẹ́ tó dé kò tètè sí ọmọ nígbà parí ọba ní ẹ̀jẹ̀ gbé kòrán yẹn mo mo ọba tí tí ń kí ló dé mo a máa sọ̀rọ̀ lọ àwọn èèyàn sọ̀rọ̀ lọ orí ẹ̀sìn gbígbà ó láwọn fúnlẹ̀ mọ́ wọ́n ní jẹ́ ń sọ fún mọ́tímọ́tò ń sọ ní pé yín ìṣe mùsùlùmí àrẹ mo ní bẹ́ẹ̀ mo lẹ́yìn tẹ́ ń gbé lẹ́yìn tẹ́ ìṣe mùsùlùmí lẹ́wọ̀n ẹjẹ́ fún yóò inú lẹ́wọ̀n àbẹ́yẹ ṣe fún wọ́n tún wá gbé ọ̀rọ̀ ọlọ́run ọgbóyà ọlọ́run wọ́n ní àwọn afáàrùn gbàdá wà níjọba ọwọ́ afẹ́ pàtàkì tí wọ́n fẹ́ sọ fún yín gbàdá wà níjọba táwọn bá rin gbogbo agbára tán oníjọba náà tó wà níjọba ní táwọn bá lo gbogbo agbára tán <clears throat> tí nǹkan ọ̀bà bọ́ sí mọ́ à ń lo tòbí à ń lo táwọn tó lo táyé ń bẹ̀rẹ̀ táwọn tó lo táyé tí ọ̀bà bọ́ sí mọ́ gbé lọ́wọ́ orí tẹ́ gbé lọ́wọ́ nǹkan náà padà bẹ́ẹ̀ mo ní kílẹ̀ wá máa ń ṣe bẹ́ẹ̀ àá ó ní àwọn èèkàn ẹ̀ṣẹ̀ mùsùlùmí ọláwọn aláàbá àwọn jáwọn ọmọ ń pa ìsìlámù mo ní ìsìlámù ní ẹjẹ ẹ̀mọ́ mo ní ìsìlámù ní káì ní ẹjẹ ẹ̀mọ́ èyí ìsìlámù ti ẹ̀ wọ́n ní ntẹ́rí ẹ̀kọ́ adáwọn pa ìsìlámù wọ́n ní súrátù jíìn wọ́n máa ń gbé báwọn wọ́n ní súrátù jíìn. wọ́n máa fi bá wọn ó ní súrátù tọ́ha wọ́n máa fi bá wọn ó mẹ́jẹ̀ níbi o yéṣu pé ti pé o ó pè é ó pè gbogbo ẹ̀ lọ bá lé lójú pa pa méje bá wọn pa káwọn màlúù méje ní sọ ọwọ́ ẹni èyí tí àbájúwá bájú lẹ́kọ̀ọ́ pé àwọn sálọ síbi kùrán àwọn ìbẹ̀rù àwọn òyìnbó ibi tó bá já sí ìbẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ orí wa wọ́n ti bóyá ìṣẹ́ wọn bá ti bá débi Quran ó láwọn onígbà o ó láwọn máa fa lọ́ọ̀lì pé ẹ̀tọ́ bá yẹ káwọn pa ẹ̀pa ẹ̀kẹ́ gbé lórí ẹ̀gé ẹ̀kẹ́ sùn ẹ̀ sùn tẹ̀ ó sì mọ́ táwọn bá ti bá débi Quran àwọn wà sọ̀rọ̀ alẹ̀ pé tó kò sàgbára mọ́ ìjọba wọ ọlọ́wọ́ bá tọ̀ ọ̀yìn báyìí. fàádìlá dálùwà. ọwọ́ àti ìdúró rẹ̀ sínú ọwọ́ àti ìdíbẹ̀ anábì yusuf wá sí ọ̀rọ̀ àmàdúró ń wọ̀ wá fa anábì yusuf lókè yá oṣù kígbe wípé hada yá bùsùrọ̀. yá lọ́ba sọ wípé a bùṣọ̀rọ̀ a ayọ̀dé. kọ́lá ya bùṣọ̀rọ̀. ọ̀làrin nǹkan kíkí ni góòtù ni mo gbé jáde yìí ọmọ ń wó mi mọ́ kan a wọ́n náà ti mọ̀ pọ́ mọ́tò lóṣù tó jọ pé ya bùṣọ̀rọ̀ èyí pé bùṣọ̀rọ̀ òun kọ́ ọlọ́run o bùṣọ̀rọ̀ èyí tó kọ́ ọlọ́run kò tó mọ fẹ́ fẹ́yìn